ẹtí rojú olè báyìí Mirza Ghulam Ahmad olè ní ọ ó jí àyà alukurani ó wá modify rẹ̀ ó wá ń tún rọ bí alágbẹ̀dẹ ṣe máa ń tún irin rọ ó wá ń tún rọ sọ wá lérò pé àṣírí tí ò ní tú ni àṣírí ẹ ti tú náà àṣírí ẹ ti tú láyé ó ti tú lọ́run. mirza gulam ahmadu ó tún ní ọlọ́run bò ń sọ̀rọ̀ nínú súra mirza gulam ahmadu tó pè ní al-istifta fún ìjọ amadiya fún ẹ̀sìn amadiya ọlọ́run sọ pé ìdájá a nasiru lọhi walifati. ṣe é rí báwọn. ó ní ọlọ́run bó ń sọ̀rọ̀ wípé ìdájá a nasiru lọhi walifati. ẹ dákun ẹ̀yin mùsùlùmí ta ló ní ìdájá a nasiru lọhi walifati. kùránì àwa mùsùlùmí lónìí òun ló ń wò gandagban yìí súràtù násírù ni àyà alákọ̀ọ́kọ́ kùránì ṣàtà one ten àyà alákọ̀ọ́kọ́ ni ìdájá à násírù lọ́ọ̀yì wàlífàtẹ̀. àyà alùkùránì ni mínísà gula mahamadu ó tún lọ jalè súrà ànásírù ó tún jalè ẹ̀ fúnjọ rẹ̀. àníṣẹ́ kò sí ẹni náà tí ó sọ pọ́lọ́ tún ràn oníṣẹ́ pọ́lọ́ tún bò ń sọ̀rọ̀ ẹ máa wò ó yóò lọ jalè wá láti inú kùránì ni yóò lọ jalè ọ̀rọ̀ wá ni. náà lẹ́ẹ̀kan

hadha alladhi kuntum bihi tastajilun wa tammati kalimatu rabbika hadha alladhi kuntum bihi tastajilun. sẹ́ẹ̀rí jàǹpá ti mú ti wàtá mẹ́tíkẹ́lì mọ́tòrọ̀ bí ká ti mú wálẹ̀ kan ibi ó ti lọ jí àbí àwa fẹ́ mú bí tó ti lọ jí hadha alladhi kuntum bihi tastajilun ọlọ́jí yẹn nínú súra azariyat azariyat Quran fifty one verse fourteen ibẹ̀ ló ti lọ jí o níbi tí Allah ti sọ pé lùkù fitinatakum lùkù fitinatakum hadalẹ̀rí kúntùmbìhí tasta'jilun ọba lọ yọ lùkù fitinatakum ọgbàdànù ọba mu hadalẹ̀rí kúntùmbìhí tasta'jilun ọba lọ sọ́mọ́ wàtá mọ́tíkẹ́límọ́tò rọ̀bíkà ẹ wo ojú olè. mirisa gulam amadu ọ ọ ọ ọ kúre o ọ kúre ọ kúre o ọ yé olè jánu kùránì o gbogbo ayé ẹ tún wo olè tí Mirza Gulam jà mùsùlùmí ó ní ọlọ́run bó ń sọ̀rọ̀ nínú súrà àlèsìftà rẹ̀ fún ìjọ amadíyà rẹ̀ fún ẹ̀sìn amadíyà rẹ̀ wípé dànà fatadàlá dànà fatadàlá fàkánà kọ́ọ̀bà kọ̀ọ̀sáínì adínà ó ní ọlọ́run dana fatadalla fàkánà kọ́ọ̀bà kọ̀ọ̀sáìnì àwọn adìnnà ó lè ní ibi tó ti jí rèé o súrátù najim ló ti lọ jí quran fifty three aya kẹjọ àti aya kẹsàn-án ibẹ̀ ni mirza gulam ahmadu ti jalè ẹ̀ ẹgbọ́n tó lọ sọ ń bẹ̀ ọlọ́ni fúnmọ́dàna fatadàlá fúnmá dáná fatadala Mirza Ghulam amadu débẹ̀ ó mú fúnmá ọgbàdànù ọwọ́ amú fata fatadala ọwọ́ abọ́ síbi àyà kẹsàn-án fàkánà kọ́ọ́bà kàwùsáínì àwòádínà tẹ̀síríbá fúnmá dáná fatadala fàkánà kọ́ọ́bà kàwùsáínì àwòádínà ibi tó o ti lọ jí nìyẹn o àṣírí ẹ̀ ti tú ìwọ Mirza Gulam Ahmadu alikazab. kazab naam Mirza Gulam Ahmadu ho èmi yóò máa pè ọ́ ní kíkankíkan èmi yóò máa pè ọ́ lákọlákọ bó tilẹ̀ gà sí pé o ò lè gbọ́ àwọn bí mo ṣe ń ka olè tó jà wáyìí àwọn mọ̀lẹ́kọ̀ ọmọ jíọ́yà ni wọ́n máa jẹ́ ọ́ níyà ni láṣà kàfíìzà àlìkà kò síyèméjì níbẹ̀ ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń bẹ láyé tẹ́ ń pera yín lọ́mọ lẹ́yìn Mirza Gulam Ahmadu yìí ẹ jẹ́ kétí yín ó là ẹ jẹ́ yín ẹ ó là. ojú ọ̀rọ̀ ni kẹ́ ẹ wò ẹ wojú ọ̀rọ̀ ẹ má sọ ní tí ì sọ̀rọ̀ o ẹ Saudi ló gbowó fún owó ọ̀ǹda tí Saudi bá gbowó fún mi ìní wà láyé kalẹ̀ o ò lérè nìkan tí Saudi ń gbowó fún tó takú sáyé kalẹ̀ dápẹ́ ẹnìkan tí Saudi ń gbowó fún tó dá sí pé ayé kalẹ̀ yìí ló fìdí ká. ọmọ bíi tẹ́ ń pè láyé kalẹ̀ ni ọmọ bẹ̀ à. so ẹ lọ gbé ọ̀rọ̀ pé Saudi nkankan ẹ lọ gbé jẹ́gbẹ́ kan èmi àti Saudi ọ̀nkàlùkù ń ṣẹ̀sìn ọlọ́run lọ ni òdodo ọ̀rọ̀ tí mò ń bá yín sọ yìí nǹkan ìwòye sí ẹ gbọ́dọ̀ kú sórí ẹ̀ ọ̀gá yín tó kú sórí ẹ̀ ẹ mọ bó ṣe kú kọ́lẹ́rà ló pa á kọ́lẹ́rà ló pa á ó yàgbẹ́ yàgbẹ́ ó yàgbẹ́ nídìí ó yàgbẹ́ lẹ́nu ó kú sí sálángá kò sí ní kú sálángá kíyàn pàdúró rọ́bà yìí mọ́lọ́hún kò lè látúbọ̀tán dáadáa ẹ tún wá wo irọ́ yìí ọlọ́lọ́wọ́ bá sọ fún òun wípé ya ádámà. uskunu anta wa zawjuka lìjánà ó ní ọlọ́run sọ fún òun ọlọ́run bá ń fún òun pé ya ádámà uskunu anta wa zawjuka lìjánà ọ̀dàlẹ̀ gbọ́nà òyìn nu méjì ni. àyà àkọ́kọ́ súrà àlìbákọ́rà. Quran two verse thirty-five Quran two verse thirty-five níbi tí Allah ti sọ pé wàkúlínà ya Adam uskun wa anta wa zawjuka lijanna wakula minha rogada haythu shi'tuma wala taqraba hadhihi shajara fatakuna minaz zalimin ó wá bọ́ sínú àyà yẹn ó lọ yọ ya ádámà uskunu anta wàzáwòjú kàlìjánà ṣẹ́tìrí báwọn. ó tún bọ́ sínú súra àlè àárọ̀ Quran seven verse nineteen Quran seven verse nineteen níbi tí Allah ti sọ pé wàyà Ádámù uskun anta wa zawjuka lijanna fakula min fakula min min aisu shi ituma fakula min aisu shi ituma wala taqraba hadhihi shajara fatakuna min az-zalimin ọbọ síbi sóra méjèèjì yẹn ọjà lẹ ẹ ṣáàṣìírí rẹ wà ní tú ni àṣírí ẹ ti tú. àṣírí rẹ ti tú mirisa gulama amadu o wàyà ádámà usukunu anta wazawju kalijanna ó wà nù súrọ́tù lè bákọ́rà ó wà nù súrọ́tù lè àrọ́ ibẹ̀ ló ti lọ jálẹ̀ rẹ̀ fún ìjọ rẹ̀ ìjọ amadíyà fún ẹ̀sìn rẹ̀ ẹ̀sìn amadíyà. lẹ́yìn ìgbà tó jalè yẹn tán ẹ̀ tó wá wò tó tó wá dánwò. ó ní ọlọ́run bá tún sọ àyà kalẹ̀ fún òun wípé ìyá mariamu uskunu anta wàzà ojú kàlíjánná ó ní ìyá mariama uskunu anta wàzà ojú kàlíjánná ṣé rí gbogbo mùsùlùmí kódà gbogbo ayé tí èmi àwọn nàṣọ́ra ni wọ́n gbà pé ẹni tọ́lọ́ kọ́kọ́ dá sínú ọgbà àlìjẹ́nnà òní ádámà àti hàwáwù ǹjẹ́ ẹ gbọ́ rí pọ́lọ́hún ní kí mọ́ríyámà ọlọ́run dá sínú ọgbà àlìjẹ́nnà rí ẹ wá wo ọlọ́gbẹ́ni yìí o tó tún wá lọ gbókọ mọ́ríyámà wọnú ẹ̀ ó tún ní yá mọ́ríyámà. uskunu anta wàzáójú kàlìjánná ẹ wo ọ̀rọ̀ tó pamọ́ lọ́hùn ẹsẹ̀ lé ní báwọn ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ yàtọ̀ sí kó parọ́ láńgbéèjì yẹn àgbékalẹ̀ yẹn kò wà gírámátíkà kò ṣe kí ni kò wà gírámátíkà. ọlọ́run ọba mínísà gula mahamadu olùnáhù ọlọ́run ọba tó rán mínísà gula mahamadu ń ṣẹ́ ó ṣe kí ni olùnáhù tọmọtẹ́ǹkì náhù gírámà olùgírámà ìwọ wò ó ó ní yá mariama ta ni máa gẹ mariama obìnrin àbọ́kùnrin. ok ọwọ́ ni ya mariama uskunu anta enyo girama ẹ̀yàn náwù ẹ̀yàn mamadirasa ó yẹ kẹ́ ẹ mú pankẹ́rẹ́ kọ̀ọ̀kan lọ́wọ́ kẹ́ ẹ kóra yín jọ kí wọ́n á wú òkú mizagula ahmadu jáde nu sàré bó ṣe lu náwù nǹkan yìí náà wàá lù tí mùnádá bá ti jẹ́ obìnrin tó bá ti jẹ́ abo fíìlù amúrù rẹ̀ náà máa jẹ́ fíìlù amúrì títabo ni. so tọrọ ìbáfẹ́ kọ̀rẹ́tì ọlọ́run ọba ìsọba tí yẹn máa tún ṣe àmọ́ ọlọ́run ọba wúruwúru kan lélẹ́yìí èyí èsì ọlọ́run ọba táwa mọ̀ Allah táwa mọ̀ kò lè sọrú ọ̀rọ̀ báyìí àmọ́ ọlọ́run èṣù tọ́rọ mínísítà Gulam Amadu ṣe á tú òun ṣe pẹ̀lú tó àgbékalẹ̀ yìí ná àgbékalẹ̀ yìí o bó ti yẹ kó lọ ní ya Mariama usku ní àǹtí usku ní àǹtí wàzà ojú kìlì jánà wàzà ojú kìlì jánà bó ti yẹ kó lọ nìyẹn ya Mariama usku ní usku ní kò ní jẹ́ uskun nítorí máa jẹ́ ní usku ní kò sì ní jẹ́ anta ansi ló máa jẹ́ wàzáójúkà ò sì ní jẹ́ wàzáójúkà wàzáójúkì ló máa jẹ́ doc professor tìmẹ́yìn sẹ́ẹ̀sùn lọ sẹ́ẹ̀sùn sẹ́ẹ̀sùn ògbé ẹ wo ànábì yín ẹ wo òjíṣẹ́ yín tí ọlọ́run rẹ̀ tó ránṣẹ́ sí yín tó ń lu gírámà yamariyama uskunu anta wazaujuka lijanna what a rubbish this is nonsense yàtọ̀ sí pé n tí ò ṣẹlẹ̀ ló fẹ́ ló fẹ́ sọ kò ṣẹlẹ̀ rí. ìpọ́lọ́ ń da ádámà sí ọ ọ dá mọ́ríyámà sínú ọgbà àlìjẹ́nà ìní ọ ò náà ọ́ ni níbo ni mirisa gula mahamadu ló ti rọ́kọ fún mọ́ríyámà báyìí nísìn this is eh, three charge count three charge count number one oní ọlọ́run rìvíìlì yá ó sùkúlù à ń tàwàzọ́jú kàlìjánná fún ọ. àwa sọ pé ọlọ́run ò rìvílì ẹ̀ fún ọ ó fi parọ́ mọ́ lọ́nu ẹ̀sùn àkọ́kọ́ nìyẹn ẹ̀sùn kejì olùgírámà ìfàtọ̀ tí èèyàn bá fẹ́ sọrú gbólóhùn yìí kò ní jẹ́ yá máríyámà uskuni anta wazaujuka alijanna ohun tó máa jẹ́ ni yá máríyámà uskuni anti wazaujuki alijanna.

ìwọ tó o tí mọ̀ tẹ́lẹ̀ tó ti wá rí báyìí pé òpùrọ̀ ni Gulam Ahmadu kò tún fi mọ́ ń bẹ̀ ń o ẹ tún máa gbọ́ ẹ tún mí ó ya ahamada uskunu anta wàzà ojú kalìjà náà òun ní jẹ́ Ahmadu bẹ̀ ń o. ó ní jagunlabi o <laughs> jagunlabi nìyẹn o ọlọ́lọ́ ń bò ń sọ̀rọ̀ wípé ya ahmad uskunu anta wàzájú kàlìjánná ṣètò ní báwọn ó tún gbé irọ́ mi jù lẹ́nu o pé ọlọ́run sọ pé ìwọ mirza gulam o ìwọ àti ìyàwó rẹ ẹ máa gbé nínú ọgbà àlìjánná ọgbà àlìjánná kọ́ ọgbà náà nìyí. ṣé wà lálùjá náà tó wọ̀ ni sórí ẹ pé sá tó dá ni ọmọ tó dá ṣé irú rẹ ni ẹ máa ń sọ pé ó sukú nù à ń tà wàzọ ojú nínà fún irú ẹ irú rẹ lọ irọ́ ló fi pa irọ́ ló fi pa kì í ọba dẹ́dà tó ní àlìjẹ́ náà lọ sọ pé ya ahamada uskunu anta kọ̀sẹ́jú kàlìgánà èṣù rẹ tọ́ràn oníṣẹ́ tí ń jẹ́ kọ́ dìyà níyà ọ̀nẹ́gán sọ̀rọ̀ lọ́wọ́. ẹ̀já tún tẹ̀ wájú lẹ́yìn yẹn wóróworó yẹn jẹ́gẹ́jẹ́gẹ́ yẹn ó tún lọ́lọ́ ń bò hina manas nusuritu wàkọ́ọ́lù láàtà hina manas a ó jalè gbólóhùn kan nu àyà rẹ̀ yẹn ó wá ti ìbọ̀kúbọ̀ ó tì í bọ̀ báyà yẹn ti lọ rèé nínú suratu sọ́ọ̀d suratu sọ́ọ̀d Quran thirty eight verse three Quran thirty eight verse three ọlọ́run ní kam ahalakina min kọbilihim min fana fanadaw walata hina manas fanadaw walata hina manas bígbólo yẹn ṣe wá ní fanadaw walata hina manas wọ́n ké gbàjarì wọ́n ké gbàjarì fún ìtúsílẹ̀ mirza gulam amadu òun wá lọ sọ́di wàkọ́ọ́lù láàtà tẹ̀rí báwo wàkọ́ọ́lù láàtà yìí ti ni fanadáw wà láàtà fanadáw wà láàtà òun wá lọ sọ́di wàkọ́ọ́lù láàtà iná mọ̀nà sẹ́ẹ̀rí bó ṣe ń ba kùránì jẹ́ mọ́ wa lọ́wọ́.